له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣọ́tayọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé sẹ́ríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا ọ̀fẹ́ ilé سيادة ولو أبا الله سبحانه وتعالى lil alamin. kábíyèsí ọlọ́run ọba náà ọba tó dá wa tó pa ọ́ láti pé ká máa ṣèjọsìn fún òun. subhanahu wa ta'ala khaliqul alamin máa ń dára ọlọ́run ọba ọba tó dá àwọn èrò síwájú àtàwà ń ṣẹ̀mí àtàwọn tó tún ń bọ̀ lẹ́yìn wa. wàlá kò sẹ́nì kan eléyìí tá a lè fi wí àbí tá a lè fi jẹ ọlọ́run ọlọ́run jù wọ́n ó ju gbogbo táwọn èèyàn tó ń pè lọ́lọ́run lọ. ṣẹ́rí kalẹ̀ rúurú ilé mọ̀lẹ́kì wáyé kárọ̀ ni. ọba tá a rí ọba alápọ̀nlé jùlọ ni kò tún sẹ́nì kan tíye rẹ̀ láà tá a lè máa fi wé iye ọlọ́run ọba. bàbá rọ̀kà lọ gbogbo àìsàn fìkà mi látàn. Kúbèsì ọlọ́run ọba ọba tó ní àwọn ìròyìn tó kún kẹ́kẹ́. Àbàrọ̀ká lọ. Ọba tí ò sí àbàwọn kankan nínú ìròyìn àtorúkọ rẹ̀. Bùrẹ̀ àrùsọ fi ká Ọba tí ò níbi tó kù sí bá ti máa ròyìn yẹn láyé pé ó dá ṣùgbọ́n yìí náà ni. Bùrẹ̀ àrùsọ fi ká Kò sí ṣùgbọ́n nínú ìròyìn ọlọ́run ọba. Wọ́n wà lọ́wọ́ kí ló gbogbo tọ́lọ̀ ń ṣe fún ẹ ó kàwọn bìkan tí wọ́n náà máa ń bọkàn jẹ́ sí pé á ah, gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi náà ló kù tí mò ń bẹ́lọ̀ kó bá mi ṣe. wọ́n hàn wá lẹ́wà kí ìlú làdàlẹ̀ àárọ̀ bí wà láàjọ ni. aláwọ̀ bọ̀ níbi tó kù sí òun náà ni gbogbo wa ń pè ń bí òun náà làwọn lárúbá wa ń pè lọ́hùn. làṣìlánà rọ̀ sí fàtàǹtàkì fi hàkì kọ́tà fi ròyìn ọba dẹ́dàá. làṣìlánà rọ́ọ̀sífàtà tẹ̀kì fi haqiqatahu. Tí wà máa rò kan pé o ti ròyìn ẹ̀tọ́ kò kù síbì kan mọ́ gbogbo ròyìn ọlọ́run ti mú wáyé ó bẹ́ẹ̀. Wal qadimu kadhal baqi bila tó bá wá tó ti lọ náà la lè náàfà láti mọ bọ́rọ̀ rẹ̀ ṣe mọ́. Ẹni tí ò wá ìtì ìtàn tí ò lẹ̀ lè tán yìí kí la fẹ́ fi ròyìn rẹ̀. Wal qadimu kadhal baqi bila ẹni tabadẹ̀ láǹfààní àti mọ ìtàn ìgbésí ayé rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ láti máa lọ ròyìn ẹ̀ láti pìlẹ̀ aláàtì ẹ̀ mọ bí tọ́lọ̀ ìgbà wo lọ́lọ́run bá fi ń jẹ ọlọ́run ó ti ń jẹ ti pẹ́ ní òní kò ní pìlẹ̀ ìgbà wo ló fẹ́ parí ìjọ ọlọ́run ẹ̀ kò sí kò ní parí rẹ̀. má jẹ́ kó dàrú mọ́ ẹ lójú o má rò kan kó bí ọlọ́run máa tán o àmà tí ilé ayé tó gó. kò sí títán fọ́lọ́run àwọn ẹ̀dẹ́yàn ni títán bẹ fún àmà. ilé ayé ọba tá à sọ yẹn náà ni àkóso rẹ̀ kárí gbogbo ayé àtọ̀run. ayé àtòwò bí ìbàyà nínú orí wà zolami. ìwọ náà máa rí àwọn àmì ọlọ́run níbi bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe mọ́. bí wọn náà ṣe ń fi wọn náà ṣe ń jí wàá máa mọ títóbi ọlọ́run. ayé àtòwò bí ìbàyà nínú orí wà zolami. bí wọn náà ṣe ń lajú bó ṣe ṣe ń ríran wà máa mọ́ sí tóbi ọlọ́run tó bá múná lọ tó kù kúkú nínú lé birimu birimu tó mọ́bí tó fi fóònù sí òmọ́bí tó fago sí òmọ́bí tó fi kíì sí wọ́n náà máa mọ̀ pé ọlọ́run má gbójú lọ́wọ́ wa o àwọn àmì ọlọ́run pọ̀ kò ṣe kà adúpẹ́ fọlọ́run náà ọba tó tún mú wa pàdé lọ́jọ́ tòní lórí ètò látàlékún rí kò halal kọlọmbà ṣe fún ẹni tọ́lọ̀ ṣerùbọ̀wé ètò yìí àwa náà lọ́n jọ májá sọ̀sọ̀kúsọ láíláí májá rò èrè kúrò májá ṣiṣẹ́kúṣe atúpàdé lónìí akíwògbẹ̀yìn olólùfẹ́ tẹ̀ ń fọ́lọ̀ wa àbí ọlọ́run kó jọ وآخر دعواهم أن الحمد لله رب العالمين الله نكي كتم الجنة ما كراون جنة السلام عليكم تعالوا لا يناني الله أكبر سلام عليكم يا سياني الله وان جنة òpin tá máa sọ tó ní kálukú máa fi gba Ìdáníkà yóò mọ̀lẹ̀ ọ̀lọ́dì. Aláwọ̀ náà ni ó yẹ máa wọ náà yẹ yín lọ nínú àlìjẹ́nà pẹ̀lú àlàáfíà, ìsàlá náà ni. Nígbà tí wọ́n wá gbá kórókẹ̀ sí àlàáfíà ni, kí ló dé tí wọ́n wá ń dà lóru? bisalami. Ohun tá a máa tún fi wọ́n náà dìjánà lálẹ́kẹ̀yàmà. Ó jẹ́ sàlámì náà. Bisalami. Ìwọ wá ṣe wá jẹ́ kí sàlámù kí peace ò ṣe jẹ́ kó hàn nínú gbèsè ayé tiẹ̀. Ó jẹ́ pẹ́ra rẹ ní Mùsùlùmí. Sàlíkà yá wa mọ́, má wa mọ́. Ọlọ́run sàlíkà máa ju síbi tó wà láàrin láàrin jẹ́nà ọlọ́run níbi tẹ́ máa wà gbére nìyẹn o. sáníkà yóò mú ọjọ́ kan ni kése tí ò sópin fún òun ni ọjọ́ tíyàn bá wọ láàrin jẹ́nà rẹ̀. àwọn máa yàjá ònà fi wàládé náà máa ọlọ́run ní ọmọ àlìjánà gbogbo ohun tó fẹ́ náà ló máa ṣalábàápàdé rẹ̀ ní láàrin kódà òun á tún ṣàlékún fún bí ó ṣe béèrè lọ ìyẹn náà wákà ìta àmúwáyí pé àìdálìjọ́ náà kárí kọjá ibi àádé ibi àwíládé ọ̀rọ̀ bù ṣe ibi àwíládé ọ̀rọ̀ bù ṣe ẹ àwọn ti dáàdì jọ́nà kò tún lọ́bí kankan máa o iná nìyàn lè wọ̀ kó tó wá padà wá ní ìyà díẹ̀ ló fẹ́ lọ jẹ nínú ná ọmọ àlìjẹ́nà sì ni ẹ èèyàn lè wọ ná kọ́rọ̀ ẹ̀ tún padà wá jẹ́ sálìjẹ́nà ṣùgbọ́n yẹn tí àwa ti wọ ná àlìjẹ́nà kò tún jáde mọ́ yẹn àyèdá àlìjánà kárí kọjá ibi àbí ọ̀rọ̀bù ṣe ibi eh, àbí ìlàbí ọ̀rọ̀bù ṣe àbí ọlọ́run bá kójọ ọkọ̀ ṣe ní ọmọ àlìjánà kó má ṣe wá ní ọmọ náà gbogbo tí a máa ń ṣe tó fi máa ń jẹ ọmọ àlìjánà àbí ọlọ́run kójọ ọkọ̀ fi rọ̀ wá lọ́rùn láti ṣe akẹ́rẹ́ káàbọ̀ lónìí lẹ́ẹ̀kan sí a ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí hakíkọ̀tú al-ibada pàápín táǹpẹ̀ nípa fẹ́ jọ́sìn fọ́lọ́un ó yẹ ká máa ajúwìyà ọlọ́run fún wa ajẹ́kọ́níkàlùkù wa ma báwo lẹni táǹpẹ̀ lọ́lọ́run ṣe jẹ́ báwo ló ṣe tó sí wa kí ni ìyàtọ̀ rẹ̀ kí ni ìyàtọ̀ al-khaliqu wal-makhluq àti jẹ́ ká mọ̀ pé al-khaliqu ẹnìkan ṣoló ń dá jẹ́ creator the creator ẹni tó dẹ̀dá ẹni tó dá àti já mọ̀ bẹ́ẹ̀ pẹ́nìkan ṣe ní tí ń ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákanáà adẹ̀já mọ̀ yí pé al-makhluku ni àwa ẹ̀dá ana makhluku wa anta makhluku wa hiya aida makhluka wa nahnu makhlukun èmi ẹ̀dá ni mí ìwọ náà ń tọ́lọ̀ ń àwọn igi náà ń tọ́lọ̀ ń dá làwọn náà makhlukatu ní àwọn ilé yẹn náà àwọn ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn òkúta gbogbo ànábì ọlọ́run ntọ́lọ̀ ń da ni wọ́n àwa ń fi ń rinlẹ̀ wípé ẹnìkan ló lẹ́tọ̀ọ́ ká darí ìjọsìn sọ́dọ̀ rẹ̀ òun nìkan ni ẹni tí ó dá wa ti ń ṣe ọlọ́run a fẹ́ máa sọ pàtàkì rẹ̀ àmìyàtò ìbádà yìí bó ṣe tó bó ṣe kẹnu tó bó ṣe bàbàrà tó

ó ń ta tẹ́tẹ́ ní pẹ̀lú ìjọsìn yẹn ṣùgbọ́n sísìn ọlọ́run ọba kò sí péyàn ń dá òtún ń bẹ̀ torípó gbédè ẹ ó gbédè tèmi ó gbédè gbogbo àgbáńlá ayé. wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ad-dina hunafa ọlọ́run bá ní kò sáṣẹ ta payín láyé kékeré wá ṣe o bí kì í ṣe kẹlẹ̀ wá jọ́sìn fún wọn ọlọ́run ọba mọ́kànlẹ̀ sí iná láhùdí ẹ̀rẹ̀ ṣàfọ́mọ́ ọjọ́sìn yẹn fóun nìkan ẹgbà pẹ́ ń sìn gbọ́ yín challenge yìí sí yín láyé lónìí látọ̀dọ̀ ọba tó dá wa àwọn tó kù tí wọ́n ń sìn ṣọwọ́n náà ti rí pé sí kò sẹ́nìkan tọ́lọ̀ ń dá tó wá gbọ́ èdè gbogbo àwa a wà láyé tó bá yẹ pé tí wọ́n ń sin èdè kan ṣe ló gbọ́ àwọn tó gbé díẹ̀ nìkan ló yẹ kí wọ́n máa sìn tó bá yẹ bá tọ́ pé kẹ̀dá tiẹ̀ wọ́n bá ń náà mọ̀ kókò gbọ́ ẹ̀ o mọ̀ kókò gbọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ ò gbọ́ ti tiẹ̀ ó dẹ̀ dájú pé òun náà gbọ́ tiẹ̀ kí ló ń ṣe fún. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم Èmi náà mọ̀ pé bí tẹ́ jókòó sí ẹ tí ń rú ẹ tí ń dárò ẹ rú dáadáa. Ìbá àníkàlà ààyà àti lílẹ̀ ààbí mi.

kọ́nìkọ́ sámà wá sí ìwàlẹ̀ àwọn. ọlọ́run ní nínú àmì wọn ọlọ́run tó ń dá sáyé. kọ́nìkọ́ sámà wá sí ìwàlẹ̀ àwọn. ó ní bóun ṣe dá sánmà bóun ṣe dálẹ̀. àti bóun ṣe jẹ́ kí ahọ́n yín yàtọ̀ èdè tó ń jáde lẹ́nu lórí ahọ́n yín ó yàtọ̀ síra wọn. wàkàtí láàmú àlèsínà ti kún. kò sí lágbàáyé ta lónìí ẹnìkan mọ́yèdè tó wà láyé. Allah gbogbo ìgbìyànjú la máa máa ṣe kódà ní stéètì wọ Ògùn stéètì dáwà ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ká tún wá bọ́ sí Ọ̀yọ́ stéètì ká bọ́ sí Lagos stéètì ká bọ́ sí Kwara stéètì ká bọ́ sí Ọ̀ṣun stéètì ká máa lọ àwọn stéètì káàkiri ká wá béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ìwádìí nípa èdè ní stéètì kankan èdè mélòó ló wà ní stéètì wa ẹni nìkan ò lè sọ ní pàtó pé irú èdè báyìí ló ń jáde lórí ahọ́n oníkálukú wa ní stéètì àá máa sọ approximately ni torí póríṣiríṣi èdè yorùbá yìí náà bó ṣe wà ó pín àníjẹ̀bú anáwọn yé wa alẹ́gbàá tẹ́mi náà bá kẹ́nu bèdè ẹ̀gbà lẹ́sẹ̀ ìrọ̀ àbáyé pé kí wọ́n tún wí yìí ó wọ́n lọ́sọ̀ báyìí. عفوا لذنتكم وألوانكم ó wá pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ láwọn tọ́láwọn bá lóun mọ́ ọmọ ṣe nínú ẹ̀ ní ahọ́n wa tóun ní kó yàtọ̀ èdè tó yàtọ̀ ọba tó dá o nìkan ló gbọ́ èdè kó wa wa ta ló dá èdè fún wọn tí wọ́n ń sọ tí wọ́n fi ń sin nǹkan mí tí àtọ̀tọ̀ bá tó ní èdè ewu ẹ. nínú àwọn pàtàkì tí wàá ti mọ̀ yí pé ń tà ń pèlè àlẹ́ àìbáadá máa tó ń sọ̀rọ̀ fún ìlà ilallah ìyìn tà ń pè ní jọsìn èèyàn kì í máa ń darí rẹ̀ àti sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́dẹ̀ ni tó lẹ́tọ̀ọ́ sí. wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu d tá ń pè ní fẹ́ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀. ووضع شيء في غير محله ظلم kéèyàn wá gbé nǹkan síbi tí ò tọ́ sí àbòsí ló ṣe yẹn o má ṣàbòsí pẹ̀lú ọlọ́run bá rẹ̀. ìyẹn kò lè àmàlù khalisan li wajhi Allahi ta'ala. tó bá ti wá ń sin lọ́hùn wá jẹ́ kíjọ sí ẹ̀yẹn jẹ́ pé ọmọ o ò àwọn òbí ẹ̀ òun ṣèjọ sí yẹn rípọ́lá àwọn ọba lónìí kò ṣe. ìwájú ìlàáyé. ó dẹ̀ ń ro kan ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run bákan náà ó tún fi ń páyà ìyá ọlọ́run pé hey tí n bá fi tọ́lọ̀ ní kí n ṣe lẹ̀ tí mi bá ṣe ó mà lè jẹ́ mí níyà. láyà àfi ìwọlà sọmọ́ à. kò ní wá jásí pé òun ṣèjọ sí ó wá kó kárí ní ibòjọ sí yẹn òfin ayé ayé kọ́ ló fẹ́ gbà á. ẹ̀rẹ̀ ni wà àtútà máa ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn ẹni wa wà tó bá lọ hajj atún kọ̀nyídé wà tó bẹ̀rẹ̀ hajj atún wá bẹ̀rẹ̀ awádé tó a máa fi ṣe fàárẹ̀ àdúgbò ẹ́ bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀ mo mo gbádé mọ̀kàrí náà ṣé yẹn náà ni kò lọ ṣe ní lọ ṣe fọ́lọ́wọ́n wá fi òfin hàn gbogbo àwọn èèyàn rárá àbó fẹ́ kírun wá fẹ́ káyé mọ̀ kó ń tí kì bá ń ṣe pọ́lọ ń pariwo Ramadan àìmọye ìgbànìyàn ń gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbààwẹ̀ nínú àwọn oṣù tó kù ẹ̀ ní gbọ́ kó wá dé àní àwọn èèyàn kó pé ah, today Monday ah, I'm fasting asusia na ah, asusia ni ni òun ṣe kárí nìyẹn today is ah no no you know you should know that I must fast ta ló sọ fún fara ayé ó gbà pé monday thursday wá fi ń hayé àwọn akẹ́ kókó wá jẹun sọ pé mo wà ókè tí àwọn bá sọ lẹ́nu kò yẹ kó máa mọ̀ kó láwọn ọjọ́ tó kù tí kì í ṣọjọ́ àwẹ̀ tọ́lọ ń pariwo rẹ̀ ìtànàbìnrin ká pariwo ẹ̀ rí pé ìnímòrò ó ń sọ ìmù inú Ramadan lélẹ̀ wọ̀lẹ̀dínà yóò fi kúnà mú wà láwọn múrí àánáàzí wà láàyè omínú nàbí láàyè wà láàbí ìyàwó mìíràn. àbáwẹ̀lẹ̀ mẹ́nà tí wọ́n náà náwó sẹ́sìn ọlọ́run ń tán wá ń fẹ́ ní kọ́ṣà máa kọ́ lọ pẹ́ nìkan ní ó ní kidney problem wọ́n á kẹjọ gbọ́lẹ̀ ní ẹ̀ nílọ bá ń kẹsọ pé ẹ nídìí owó fún mọ́sálásí ẹfẹ́ fi ṣe sólẹ̀ ẹfẹ́ fi ṣe nǹkan kan nínú ilé ọlọ́run ẹ̀ẹ́kọ̀ rí pé ẹjọ́ ara wọn tí wọ́n tí wọ́n bá ń rò báyìí ẹ̀ẹ́fẹ́ lè wìjọ ètò kù lákàtí mọ́sìkì fún wọn. ìpá wá kí wọ́n ta gbangba ẹ bẹ̀rẹ̀ sí yìn wọ́n ẹ máa kí wọ́n lórí wọn kọ́ wú ọmọ anáwó. àmì wá dà múmìnrin á àná sí. ọlọ́run àwọn tí wọ́n náwó wọn ní ti kárí ní báyìí. wàlá yu'minuna billahi wàlá bil yawmil akhir. tó jẹ́ ń tó sún wọn débẹ̀ ni pé wọn gbọ́lọ́ ń gbọ́ wọn nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn táwọn fẹ́ gbẹ̀sán tí wọ́n ní. يكن الشيطان له قرينا فساء قرينا kílẹ̀ yẹn jẹ́ mẹ́sẹ̀jì fún gbogbo ẹni tọ́lọ̀ ń dá lọ́lá àti gbogbo oníkéwú náà torípé ẹni tó ń náwó lè ta ń sọ yìí wọn náà tó ń ná ìmọ̀ ní ti kárí ni kì í ṣàníyàn ni pé káwọn èèyàn tara ẹ mọ òdodo ẹ̀sìn àníyàn ni pé káwọn èèyàn lè máa sọ pé ah, ẹni ẹ gùdù gan ah, àfa ẹ fọ́ ọ ní gílórí kì má jẹ́ kó yẹ pé yẹn là níyàn ẹ̀ ayẹ̀kọ́ yẹ pé yẹn là níyà àfáàní tó ti ju ọ̀rọ̀ mí lẹ́ o gboríṣiríṣi àwọn wòròwòrò mí tẹ́ ń gbọ́ ẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ ń gbọ́ nìsín àwọn tí ṣètọ́ ní gba hàn wọ́n sọ̀rọ̀ ọlọ́máṣínà àti ń bẹ́ o kì í ṣerú eléyìn ní tà ń sọ o tó bá ti di tó bá bá ìmọ́ọ̀mù ní ìforí kanlẹ̀ o sì bá rọ́kà yẹn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ gboríṣiríṣi àwọn fátíwá fìtínà àwọn fátíwá àdìgbòlógí àfẹ́ nínú Islam gbogbo àti wọ́n sọ àwọn náà fi ń gbéra wọn sáyé ni àwọn tí wọ́n sọ pé kó sùn ṣẹ́rẹ́ àsìkò sahur tó bá ti jẹun tán ó tún lè sùn ìgbà tó bá tó jí ìgbà tó bá tó jí náà ló máa náà lásìkò àsùbá ẹ̀ àsìkò sọ̀rọ̀ àsìkò ẹ̀ irọ́ ni gbogbo eléyàn wọ́n fẹ́ sọ̀rọ̀ kẹtù lè dá wọn mọ̀ kẹtù máa mọ̀ wọ́n sí wọ́n ṣe à ń fẹ́ máa rìn níhun popularity yẹn náà ni ìyẹn kọ́ náà ń pè ní pé èèyàn ṣiṣẹ́ ọlọ́run èèyàn jíṣẹ́ ọlọ́run ó ń jẹ́sìn torí ẹ̀ ń gbà tọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ nínú àyà tá kàbọ̀ yìí ọlọ́run jẹ́ ká mọ̀ ń wípé. ọmọ ìyá kún ní iṣẹ́ ìfọ́nù ìdàrú náà. ọlọ́run ẹni tí èṣù bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó bá jẹ́ alábàáṣe rẹ̀ o pé náwó káyé rí ẹ̀pọ̀ náà má nà ní kọ̀kọ̀ lo ìmọ̀ kò fi fọ́ǹbù má lò láti fi wá ìrìọ́nù ọlọ́run ṣètọ́nì ló máa ń sọ ọlọ́run ọba dẹni tí ṣe bá ti lò bẹ́ẹ̀ kò rẹ́ni bá ṣe o ó ti sọnù ọ lórí ìdí èyí àwọn èèyàn ń béèrè pé ó dá ń tẹ́ wá mẹ́nu bàyà àti gbọ́ lórí afẹ́fẹ́ náà àti gbọ́ àti gbọ́ àwọn èèyàn sọ ní tó bá ti jẹ sàúdì tán kó sùn ìgbà tó bá jí lásìkò rẹ̀ rárá o àdéhùn tí ẹrú ọlọ́run yẹn fẹ́ kà ó dàrú mọ́ lọ́wọ́ ni à ń bí ọlọ́run kó má ṣàbá wa fi mọ̀ náà. àdéhùn anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ pé ẹni tó bá sùn mọ̀nàmà à ń sọ láàfin àwọn nàṣíyà falẹ̀sọ̀lẹ́hà ìdàdà kàrọ̀ fa ináhù ha òṣèlú àwọn abáyé ẹni tó bá sùn kọjá àsìkò oorun ó sùn gbàgbé àbó gbàgbé òrùpọ̀ ti kírun kò ti kí sọ̀rọ̀ àti ọ̀n kí asiri lọba ọ̀n ṣe kọ́mọ̀ lọ́ba ló bá ń rọ́bí mi ti kì í zuri sálámà asiri lọba ah, mi wá kí zuri lẹ́ẹ̀kan ah arábìnrin kò kí ńgbà tó rántí yẹn àbí gbà tó tají sí yẹn ìgbà yẹn lásìkò oorun tọ́lọ̀ ń fún yẹn ni tó wà nílẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ o gbogbo táwọn yẹn bá mú wá lórí pé o lè lọ́rùn lára lọ sùn tó jẹ fẹ́ dẹ̀ sùrùmẹ́ lójú àwọn skama sáǹsọ nìyẹn sẹ́yìn rò pé scholar ni wọ́n àbí ọlọ́run kó lọ́wọ́ wọn. ẹlẹ́ẹ̀kejì tó fi tẹ̀lé náà ni. ẹ̀sìn bọ́lọ̀ ṣe fẹ́ ká ṣe a lẹ́ni ń wò tó wa ní wa. ẹni tọ́lọ̀ wá ní kó wá kọ́ bá ṣe fẹ́ ṣe òun náà ni sallallahu alaihi wasallam ìyẹn lọ́lọ́run fi sọ fún nínú alukùránì wípé ẹ̀sìn yìí ẹni tí ò bá ṣe kó n tó jẹ níyà òun àti òun òjíṣẹ́ sí wa ma kunna tó iṣẹ́ bá wá kọ́ wa bá nàbí ṣe kọ́ wa lóríṣiríṣi nǹkan yẹn tí wọ́n wá kọ̀ tó wá tẹ̀lé àwọn nǹkan yẹn ìgbà náà nígbà tó tó dì àti jẹ̀yà ọlọ́run kọ́lọ má àti ẹlẹ́ran ọ̀yà ẹlòmí àwọn pé mélòó ní náà tí ṣe nìkan nìyẹn fẹ́ jẹ́ ah! ó ṣe tí wọ́n fi ń ṣàǹkó èèyàn máa ń tó ni máa ń sá lọ sí oríire Ah, ọlọ́njọ́ o, Yorùbá náà ní ìyà kí ń ṣe omi ọbẹ̀. Wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula. Ọlọ́ni à ní fìyà jẹ ẹnikẹ́ni àfìgbàta bá rán òjíṣẹ́ táwọn òjíṣẹ́ ṣàlàyé fún wọn tó wá pọ̀. Áfíà táwọn òjíṣẹ́ ti ṣàlàyé fún wọn, áfíà táwọn wọ́n ní sínú àwọn àwọn ṣàmà ṣe torí ẹ̀ ọlọ́nẹ́nikẹ́ni tó bá fi lè ṣoríire tó wà lójú ọ̀nà ọlọ́ni ó mọ̀nà oríire ara tiẹ̀ náà ló torí ẹ̀ mọ̀nà wọ́n máa ń fẹ́ fi mímọ̀ náà ẹ̀rùn ẹ̀ tó ń òun kọ́ náà ọlọ́run fẹ́ fi kọ́ sánmà wọn. wọ́n máa ń dọ́là. ọlọ́run tó bá wá yarí pò ń ṣàfẹ́ sọnù níbẹ̀. báyìí náà máa yẹ ti lò àlẹ́ ìhà. ọlọ́run náà fúnra rẹ̀ òun kò sọnù ní o. wàlá tẹ́sírù wá sírọ̀ tó ń wò ìdírọ̀ òkú. ọlọ́run ní òun ní fìyẹ́ nìkan jẹ́ lómi o. àmà kúnnà mọ́ àdìdì náà

mùsùlùmí tó ń ṣe yàmàyàmà ló ń discourage ẹ̀ dẹ̀ má jẹ́ kí yẹn máa discourage ẹ̀ mọ́ má jẹ́ kó jẹ́ tó máa máa kó rẹ̀wẹ̀ sí báyẹ̀ kò fi wá rò pé tí báyìí ni mo fẹ́ ṣe Islam ṣiṣẹ́ bá mùsùlùmí yẹn náà nì ṣe bá náà nìyí ìtò wà lọ́fíìsì tó wà ládùúgbò yín tó wà nínú ẹbí yín òun ya tóun fẹ́ yà ni òun ya gbogbo tó òun fẹ́ òun fẹ́ ya tóun fẹ́ yà ń tiẹ̀ ni inú ẹ̀sìn wa kọ́ ló ti kọ́ wà yẹn bó ṣe dájú bó ṣe níkà bó ṣe yọ̀mùtí bó ṣe yóò lè bó ṣe ya pààyàn bó ṣe ya wàkiwà tó ṣáwà lọ́wọ́ ẹ̀ òun ya tiẹ̀ ń tiẹ̀ ni kò sí ṣe sí ẹ kò sí wa torí ẹ bọ́sìlámù yẹn lónìí kò gbọ́ kò gbà á kò wọ́n náà bẹ̀rẹ̀ sí kò kan ó ràn kọ́ wọ̀dẹ̀ rí tẹ́lẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ṣe Islam àwọn di dọ́gbù nìyẹn àbí ọlọ́run jọ kó má ibú o. yìí pé. ó ní ẹnikẹ́ni tó bá dá nǹkan mí kalẹ̀ sínú ẹ̀sìn wa yìí. wọ́n ní àdáta bí amúrìnà àdá. láti fi ṣàlàyé mùtábà àtò rọ̀sólì tá à ń sọ̀bọ̀ ni o ìpìtà bá fẹ́ ṣẹ̀sìn àfi káwo ta ló kọ́ wa ní ta ń ṣe ń bọ̀ láti rí ta ni tíṣà wa ta la fọ́ àwa ta lolùkọ́ wa olùkọ́ àgbà ànábì ló ń jẹ́ bẹ́ẹ̀. mani àkàdá sàfihàn amúrìnà àdá alábìnrin ẹnikẹ́ni tó bá fi lè dá nǹkan míì kalẹ̀ sínú ẹ̀sìn wa yìí ohun tí ò sí nínú ìsìláàmù tẹ́lẹ̀ òun wá gbé wọlé àwọn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ó ṣe wàhálà dànù fúnra rẹ̀ fúnra ó wù ú kó fàsìkò ṣòfò ni kó bá lè fi mọ̀ yìí lànàbì ló fi ń sílé yẹn fún wa sọ́lọ́lọ́ ìsànú ti kọ́ wa lẹ́sìn kò sí lára ẹ̀sìn nìyẹn àló ní bó ṣe ń bọ̀ ó dẹ̀ ní bá ṣe ń ṣe a máa ń kọ́ ni a máa ń kọ́ ni gbìyànjú kí wọ́n náà kọ́ kí wọ́n náà mọ̀ ṣe àdìsàkà yìí nìsín gbogbo ẹ̀yin sẹ́ẹ̀tì wà lójú ọ̀nà dídí à ojú ọ̀nà àdádálẹ̀ ẹ̀túbà o kò sẹ́rẹ̀ ń bẹ̀ o ẹ má fàtùkọ ara ń ṣòfò ìsìláàmù kọjá bá a ṣe máa ṣe tiwa rèé gbogbo àwọn agídí òṣìṣẹ́ ṣe ń lò yìí gbogbo àwọn ọ̀fẹ́ nú gbogbo àwọn kò kan yín ẹlẹ́mìí àti

ẹgbọ́dọ̀dọ̀ ọ̀rọ̀ tá à ń kà fún yín nínú ọ̀rọ̀ ọlọ́run àti tòjíṣẹ́ ẹ̀kẹ́ tẹ̀lé ẹ ṣe islam bó ṣe tó àti bó ṣe yẹ ẹ jẹ́ káwọn tí ò tí ì ṣe ẹ jẹ́ kí islam wọn. alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun ẹ jẹ́ kí wọn àwọn tí ò máa ṣe ṣe nígbà tó bá rí pé a unite a dẹ̀ ṣe normal kì í ṣe pà torí ẹ̀ bó ṣe yẹ kó rí rèé abiola ọba nínú àánú rẹ̀ kó jọ a ti tẹ̀síwájú ibi tá a dé lọ́la ibi tá a bá dé lónìí ọlọ́run túbọ̀ fi yé wa dáadáa o yá lè gbọ́ ká gbà ká tẹ̀lé yá lè ní àgbọ́yé ẹ̀sùn Islam bó ṣe tó àti bó ṣe yẹ jẹ́ kó lápá lára wa lára àwọn ọmọ àtàrọmọdọ́mọ wa púpọ̀ tí wọ́n dẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ṣe náà táwọn ọlọ́mbà ajẹ́ kọ́kàn wọn papọ̀ sójú kan tí wọ́n lè ṣe ẹ̀sìn tí wọ́n máa fi rí ìyọ́nì rẹ̀ ọlọ́run láyé àti lálùkẹ́yàmọ̀ à ń tẹ̀síwájú lọ́la pẹ̀lú àwọn ọlọ́run subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalam ilé tí a ń ṣe ní masjid ní da'watul haqq central ó náà ti bẹ̀rẹ̀ báyìí ní òní ẹ má bínú pé ẹ̀gbọ́n announcement yẹn lánàá tẹ́lẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí lọ lónìí ọjọ́ mẹ́ta náà ní láàárín ọ̀sẹ̀ ní Ramadan ní Monday Tuesday Wednesday ní immediately tàbá ti kí sọ́látùl asri tán bẹ́ẹ̀ náà ni ó ti máa wáyé lọ́la àti ọ̀túnla àbẹ́lọ́ àbákọ́gbá ní àgbàdà fún wa وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí títí olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ wa wọn náà ní o oh eight o oh, thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.